السلام عليكم ورحمة الله وبركاته الحديث الحادي عشر وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وحلت لنا ميتان ودمان فأما الميتتان فالجراد والحوت وأما الدمان الطحال والكبد أخرجه أحمد وابن ماجه وفيه ضعف حديث لك كلام من هو حديث الإمام ابن حجر رحمه الله تعالى تقول جفوا من ترى بلوغ المرام حديثي الولد عبد الله ومعه ọlọ́run ọba kó yẹnu sùn àti bàbá rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́ ọlọ́run ọba kó máa bá sọ wípé uhillat lana maitatan ọlọ́run ọba ṣe òkú méjì méjì lẹ́tọ̀ fún láti jẹ òkú ẹran méjì ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ wàlẹ́mẹ́rin ó sì ṣe méjì nínú àwọn ẹ̀jẹ̀ oríṣi méjì nínú ẹ̀jẹ̀ kò sí lẹ́tọ̀ fún wa láti jẹ. fàámẹ́lẹ́mẹ́ ìtẹ̀tẹ̀ ní ṣùgbọ́n àwọn òkú ẹran méjì kò sí lẹ́tọ̀ fún wa láti jẹ. àwọn náà ni aljaradu walhut aljaradu lantana ọlọ́run sí lẹ́tọ̀ fún wa láti jẹ. walhut àti ẹja òkú ẹja òkú wáńtata ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ. wà á mà dàmání ṣùgbọ́n ẹ̀jẹ̀ méjì èyí tí ọlọ́run lẹ́tọ̀ fún wa láti jẹ ọ̀pẹ̀ xaalu wọ̀lkẹ́bìtì alákọ̀ọ́kọ́ ọ̀nà àmà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ẹ̀dọ̀ alimami ahmed àti bàmájà wọn ni wọn gbé jáde nínú síra wọn wọ́fi wọ́fi ìgbà àfọ̀n ṣùgbọ́n àdéhùn yẹn lẹ̀ wọ́n ti mọ̀ ike ọlọ́run ọba wa nínú àwọn àyà alukọ̀ọ̀kan ó ṣe àfihàn fún wa bóun ti ṣe ṣe òkú mùjìkì ẹran léèwọ̀ fún wa láti jẹ ó ṣe léèwọ̀ fún wa láti jẹ òkú ẹran ọlọ́run bá ní xurri alaykumul maytatu wad-damu wa lahmul khinziri wa ma uhilla li ghayri xurri bih hurrimat alaykumul maytatu òkú ẹran àti ilé ìwọ̀ fún yín láti jẹ. لحكمة يعلمها الله wà a'lama minha 'ibada nítorí ọgbọ́n tó sópin tó sopọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ tó sì fi ma àwọn ẹrú rẹ̀ nínú wọn nítorí kòkó ẹran tó kú fúnra rẹ̀ yóò kú ní ìgbà tó ṣe pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kú máa ń dún ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ lásìkò tó kú yẹn yọ parẹ́ máa lára lára ẹran kò jáde ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú ẹran yẹn wọ́n fọ́ọ̀mù poison èyí ti ṣe kí kéèyàn bá jẹ́ lọ́jọ́ tó ní kọlára púpọ̀ fún àlàáfíà yẹn pàtó sì ṣe pé ìdájọ́ lọ́lọ́run fẹ́ fún wa kò fáburú fún wa náà bá ti jíjẹ òkú ẹran ní kíni tí ìwọlé wa lórí hurrimat alaykumul maytatu òkú ẹran ọlọ́run bá ṣe léèwọ̀ fún yín láti jẹ ọ̀dẹ́mù ó sì ṣe jíjẹ ẹ̀jẹ̀ léèwọ̀ fún yín ìwọ ni ló di wa pé ká jẹ òkú ẹran gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ìwọ ló di wa pé ká jẹ kí ni ẹ̀jẹ̀ ọlọ́run bá ṣe léèwọ̀ àmọ́ wa dín ẹ̀jẹ̀ jẹ èsì ìlànà àwọn mùsùlùmí àmọ́ bọ ẹ̀jẹ̀ jẹ èsì ìlànà fáwọn mùsùlùmí ká ní ìjẹkújẹ náà bá sì léèwọ̀. walahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́n bá sì léèwọ̀ fún wa láti jẹ wama uhilla li ghayri llahi bih àti gbogbo ẹran tí wọ́n pa láti fi ṣe àgbéga fẹ́nu míì tó yàtọ̀ sọ̀lọ̀ ọlọ́wọ́n bá sì léèwọ̀ fún wa láti jẹ. لين الله والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع wama dhubiha ala nusubi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹranko wọn lọ́nà sí ilé ìwọ̀ fún wa mọ̀nàkánikọ́ tókun tókun fún lọ́rùn tó fi kú ìka fòkun fún lọ́rùn tó fi kú. so al-mawqudhatu èyí tó ṣe wípé ọ̀kà no al-mawqudhatu èyí tó ṣe wípé ṣubú láti fi kan kò fi kú bàbá sọ ló kà walmutaradiyatu ètò ṣubú látòkè wannaqihatu ètò wọn kà pa ọlọ́run bá ṣe bọ̀ fún wa láti jẹ. ọ̀ ajá ti mọ̀ ikọ́ ọlọ́run bá ṣe òkú ẹran léèwọ̀ fún wa láti jẹ. àlùmẹ́yìntàtú gbogbo òkú ẹran. hadith yìí wá yọ ó sì àyọkúrò apá kan nínú òkú ẹran ọba kan tí wọ́n ṣe àyọkúrò rẹ̀ ní kíni òkú láńtata àti òkú ẹja òkú láńtata àti òkú ẹja nítorí pé ọlọ́run á wa nínú kẹrẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tọ́lọ̀ ń ṣe oríṣiríṣi àwọn àyọkúrò dídí ẹ̀ máa ń wà nínú àwọn òfin mi ètò túmọ̀ sí ìtọ́ bá fẹ́ túmọ̀ àyà yẹn má sọ pé a ṣe jíjẹ òkú ẹran léèwọ̀ fún yín yàtọ̀ sí òkú láńtata àti òkú ẹja òkú láńtata àti òkú ẹja a sì ṣe jíjẹ ẹ̀jẹ̀ léèwọ̀ fún yín yàtọ̀ sí àmà àti ẹ̀dọ̀ that is pancreas àti lébà lásìlẹ̀tọ̀ fún yín láti jẹ. eléyìí túmọ̀ sí wípé àmì àyọkútú wọnú òkú ẹran àti ẹ̀jẹ̀ nìyẹn ṣùgbọ́n ń sọ pé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí ọlẹ̀ wọ́n nítorí pé abdulrahman ibn zayd ibn aslam ń ló gbà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀. أكبر ولا ابن عمر رضي الله عنهما الإمام أحمد رحمه الله صفوانك إقوار عبد الرحمن بن زيد منكر منكر الحديث المنكر هو الحديث الذي حديث الضعيف الذي يخالف الصحيح ما رواه راو ضعيف مخالفا به ما رواه الثقة nti ẹni tó lẹ nínú hadisi wa gbà wá tó tako nti àwọn olódodo gbà wá ni wọn ń pè ní hadithun munkar ẹ ti sọ ma pé ma rawahu thiqa mukhalifan bihi ma rawahu man huwa awthaqu minhu ìlànà ń pè ní hadithun shadh hadithu tó ṣe kólódodo lọ́gbàá wa ṣùgbọ́n ìgbàwọ́ ọ̀rọ̀ rẹ̀ takò àwọn ẹni tó dòdòdò jùlọ ilé ìlànà ń pè ní hadithun shadh ṣùgbọ́n hadithu tí èèyàn tó wà bọ̀ ìfú gbà wá tó tó kó ti sí gbà wá kí là ń pè ní ìsì rẹ̀ munkar òun ti lẹ tẹ́lẹ̀ àdìsí rẹ̀ tí wọ́n á takò tàwọn olódùn àdìsóhó munkar imam ahmed kò fi àdìsóhó munkar àwọn àdìsí tó gbà wá munkar nítorí pé bọ̀ àìsífù lòun tó fi gbà àdìsí wa máa fi takò àwọn ẹni tí ìmọ̀ takò ọ̀rọ̀ àwọn ẹni tí àdìsí wọn máa ń jẹ́ sahih àwọn tí wọ́n jẹ́ fíkà ṣùgbọ́n wọn ní ó fẹsẹ̀ rìn lẹ́yìn kí ọ̀rọ̀ sàábì kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀dà tó bá jọ̀rọ̀ sáábì ni èyí tó ń bí bẹ́ẹ̀ nítorí pé tó bá jọ̀rọ̀ sáábì ni ẹ bá padà síbi àdéhùn yẹn wọn ni ọ̀ṣẹ́lẹ̀tì lànà mẹ́tẹ̀ẹ̀tàn wọ́n sì òkú ara méjì lẹ́tọ̀ fún wa ọ̀dà náà àtòkù àti ẹ̀jẹ̀ méjì wọ́n sì lẹ́tọ̀ fún wa. ìgbà tí sábì wá sọ pé ọ̀ṣẹ́lẹ̀tì lànà wọ́n sì lẹ́tọ̀ wa tani sì lẹ́tọ̀ wa. ànábì sallallahu alaihi wasallam lahu hukmu rafa' ìbá yìí pé sọ̀hìn ni kpọ́rọ̀ sáà sàábì ni ajá fún ní ìdájọ́ kọ́rọ̀ ànábì ni. ó dàgẹ́ bí gbàtí sàábì bá sọ pé òmìnirínà ìkẹ̀dá òun òhìnà àǹkẹ̀dá. wọ́n láti ká sí nǹkan báyìí tàbí wọ́n kọ̀ fún wa láti sí nǹkan báyìí láti mọ̀ pé ta ló kọ́ àwọn láti ẹ̀yẹn. ànábì sallallahu alaihi wasallam ta ló kọ̀ fún wa ànábì sallallahu alaihi wasallam wàhálà ìkẹ̀dá ọ̀hún ọjọ́ kíkú bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí tún bẹ́ẹ̀ mẹ́ẹ̀. torí ìdílé yìí fi hàn wá bó bá ti jẹ́ láti ẹ̀gbọ́n àsọ̀hìn náà mọ̀ kó fẹ́ ẹ̀rí bẹ́ẹ̀. ẹ̀rí ń bẹ́ẹ̀ náà àdìsí yìí nípa pé òkú ẹja a lè jẹ òkú láńtata a lè jẹ kó kó òkú láńtata dúró kó dín ọ̀yán kó gbá wọlọ́mà kó jẹ́ tọ̀ àwọn òjò yó kó sí burú mẹ́ nítorí pé Ọlọ́run sí òkú rẹ̀ lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ àlẹ́yìí ìjábára ẹni tí ń lé lánàá láàyè tí ń kójọ sínú agbọ̀n ànídìí láti sọ fún yín pé ẹ rí i pé gbogbo wọn lẹ jẹ́ orí wọn o bisimilahi allahu akbar bisimilahi allahu akbar la òbúkátà rẹ̀ òbúkátà rẹ̀ tó bá kú wọn sínú agbọ̀n tí wọ́n bá kú bẹ̀ ó lè jẹ wọn tó bá sì kú dàálẹ̀ tó bá sà wọn ó lè jẹ wọn kò sí ní tó burú mẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹja òkú ẹja tọ́ka jẹ wàhálà yìí ẹnìkan ọ̀gbọ̀dọ̀ jẹ kó wá lóun fẹ́ tẹja fún wa kó wá ní samakatun madbuhatun bi islamiyya kí ẹja yìí adúmbù islam kò dúmbù báwò à láti dúmbù ẹja jẹ rẹ ni nísìnyí lọ rẹ já lọ́jà kò tí ì kù ti máa ṣe بسم الله الله أكبر لا ما يحتاج بسيلة كوفيكو أبي أيه ṣe ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè gbómi jìnnà sí tó fi kú ní problem bẹ ẹ tẹ ẹ má dàmí gbóni lò ẹ má gbé kaná pé ńgbà tí iná bá jó àfà ìkànnì irun ṣẹjọ kú rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá kú kẹ máa jẹ nǹkan yín. ṣẹlẹ̀ ìfihàn wa kíké kúkú ẹja lè jẹ yàtọ̀ sí àti imaamu abu hanifa rahimahullahu sọ kí gbogbo òkú ẹja la lè jẹ yàtọ̀ sí èyí tó ṣe pé kú wá léfò lórí omi lélẹ́yìn àlè jẹ gbogbo ẹ̀ lájẹjàre pé wọ́n lẹ́gbàá wọ̀rọ̀ kan wá tó sọ pé kí ẹ̀ gbọ́dọ̀ jẹ́rú eléyìn àwọn olùmọ̀ sọ pé gbogbo àdìsí tọ́ka tó gbogbo ẹ̀ náà la lè jẹ àmọ́ tó sọ pé yàtọ̀ sí ètò kùmá tó kùmá tì í pé nínú àwọn ẹja tó ṣe kó ti kú tó kún kàn ó ti jáde a lè jẹ a sì lè jẹ a jẹ mọ̀nà ẹgbẹ́ àwọn sábì tó wà lórí ìrìn àjò lókun gbé ẹja ńlá kan jáde fún wa wọ́n jẹjẹjẹjẹjẹjẹ mẹ wọ́n tún ti wà lé mbẹ bẹ́ẹ̀ rí nǹkan mẹ o lànàbí sọlá sọlá náà tún ní kí wọ́n fóònù náà mbẹ sọfúnà wà sọ ànábì òbí rẹ kí ẹ sọkùn ló ti dá ẹnu ni àbí ó léfo lórí odò ni àbí ah, ah. mẹsùmá nídìí láti máa wádìí wádìí kìkìn eléyà jẹ bó ti jẹ bákan náà pancreas àti ẹ̀dọ̀ kò burúkú èèyàn jẹ ọbẹ̀ nínú nǹkan tó ṣe pé tí èèyàn bá jẹ ẹ̀tọ́ ni wàláìkín wọ́n sọ nípa pancreas yẹn pípín òkèlè iṣu ni òkèlè àṣekàn ni wọn nínú rẹ máa ń dùn tó bá rí tẹ̀ǹjẹ́ ẹ̀yin náà sì gbọ̀jọ̀ ẹ̀dọ̀ lẹ́nu àbọ̀jọra wọn náà tó bá sì mú tí wọ́n gbé sínú oúnjẹ fún ọ tọ́jú ẹ̀dọ̀ tó bá ti bọ́ sẹ́nu rẹ tó ń ti ń tí ń kó itọ́ kí ẹ̀dọ̀ lọ fẹ́ jẹ́ bọ̀ ó padà hàn pò ní ó rí i pé ọ̀rọ̀ afọ àwọn tó yẹn sẹ́yìn pé what fa <laughs> àmọ́ tó bá ti nípalẹ̀ mọ́ pò ní ó rí pé ìwọ̀nba ni àmọ́ lọ́n ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ yìí pé ẹ̀gbà wọn ti ń sọ pé ẹ òkèlè èṣù ni ní màá ń dùn méṣù tẹ́ bá jẹ wọn làwọn ọmọ ẹni tó gbà wá la ọ̀ṣunlàlà òṣèré ẹ̀ kọ́ jẹ́ kó dín kọ́ gbẹ bó bá ti fẹ́ kó ṣe lọ́bẹ̀ kọ́ jẹ nǹkan rẹ barakallahu fika tẹ́lẹ̀ yẹn jẹ́ bí kò ti ṣe jẹ́ mbẹ́. wàhálà ìhè ibi tí wọ́n fi pinlẹ̀ jẹ́ oníkíkọ́ hàn sí gbogbo wa ó pamọ́ sí wa pé ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ pancreas yẹn ẹ̀jẹ̀ ni because ó bá fún báyìí láíláí kí ni ọmọ jáde mbẹ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n náà ṣe ẹ̀tọ́ fún wa láti ẹ sínú títí títí ẹ sì jẹ kò sí mùsùlùmí mbẹ torí de lẹ́sìn náà bá ti lẹ́tọ̀ fún wa láti jẹ ẹ kàn á gbọ́dọ̀ sọ fún wa pé haramu ni nǹkan tó lọ́n sí lẹ́tọ̀ fún wa o wọn lọ gbé lẹ́nu sọ̀hún ẹnìkan gbọ́dọ̀ sọ pé haramu ni tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún akámọ́ gbé lẹ́nu sọ ẹ̀dọ̀ tí wọ́n wá sọ yẹn kì í ṣẹ̀dọ̀ ràkúnmí kì í ṣẹ̀dọ̀ màálù kì í ṣe ẹ̀dọ̀ àgbò nìkan kì í ṣe ẹ̀dọ̀ ewúrẹ́ nìkan gbogbo ẹ̀dọ̀ tó bá ti jẹ́ tẹranko tọ́tọ́ láti jẹ ọkùnrin àti ọba ti jẹ́ ẹ̀dọ̀ ajá kì í sì jẹ́ ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ sọ wàhálà yìí ṣé ẹ̀dá adìẹ máa ń wẹ̀ ẹ̀yìn jẹ àbí èwù ẹ̀yìn jẹ náà ẹ̀dá ọ̀ àkọ́dọ̀ ó dùn ju ẹ̀dọ̀ lọ́gà míì lọ á ó sì wọ́n jù lọ tẹ bá débi tí wọ́n ti máa ń kojú ọlọ́tọ̀ ó rí adúrówó tó fi rà ó sì wà rich ju ẹ̀dọ̀ àgbo lọ sọ̀sẹ̀ ẹ̀rọ kẹ́lómi tẹ bá ti padì ẹ̀ kan sọnù ni ẹ̀ sọ ẹ̀dọ̀ yẹn nù kíni dání ọjẹ́ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ kí ló ń sọ ọ́nù sí pé kí ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kọ́ ni ọlọ́run ṣe lẹ́tọ̀ fún ọkọ̀ jẹ́ sọtẹ́nì kan máa sọ fún wa pé kò burúkú wọn jẹ ìgbẹ́ lẹ́dẹ̀ nítorí pé ńgbà tó lọ́wọ́ bá wa sọ náà ránì bóun ṣe jíjẹ lẹ́dẹ̀ léwọ̀ ìtọ́lọ̀ ń tọ́ka sí ni awolahma kìnzírin bí ẹlẹ́dẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ wà kájídù khinziri laysa lahmahu ẹ̀dọ̀ rẹ̀ kìí ṣẹran rẹ̀ lápò ríwí ìsọkúsọ lásán tó yé wa tó nítorí ilé yẹn kharaja makhraja al-ghalibi wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu sọ nínú Al-Qur'ani pé ẹran ẹlẹ́dẹ̀ yẹn ọjọ́ jáde ń jáde tó pọ̀ jù so tí nǹkan bá jáde jáde tó pọ̀ jù kò túmọ̀ sí pópósìtì rẹ̀ kò nírú dájọ́ tiẹ̀ so nínú ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ pancreas ẹlẹ́dẹ̀ àtẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ lára ẹlẹ́dẹ̀ kan ìwọ lọ́pọ̀ jù so nígbà tó lọ́wọ́ bá a sọ̀rọ̀ wá pé àtẹ̀ràn àtẹ̀dọ̀ àti kíní ẹlẹ́dẹ̀ sá torí pé ọlọ́run bá ó ń fi èyí tó ga jù nínú ọ̀nà tí a fi ń bá yẹn sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ pé sísọ ike ẹran ẹlẹ́dẹ̀ túmọ̀ sí pé wọ́n sọ pé ẹ lè jẹ̀dọ̀ rẹ̀ àbí pancreas rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó wà lára ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́ ìṣẹ̀lẹ̀ náà nìyẹn wà àdìsí kan tó wá tó dà nàbì sallallahu alaihi wasallam wọ́n bi léèrè pé ǹjẹ́ ta bá jẹ ẹran àgùntàn látún àlọ́ àlá wa ṣe bí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí àlọ́ àlá rẹ̀ ṣe tó bá wù ẹ́ ẹran màálù tún àlọ́ àlá rẹ̀ ṣe tó bá wù ẹ́ ẹran kúmi ńkọ́ tún àlọ́ àlá ṣe tó bá jẹ́ ẹran kúmi tún àlọ́ àlá ṣe tó bá ṣe kíni tó bá jẹ́ ẹran kúmi. Tọ́ ọ̀rùn pé ẹran wọn bá wa sọ̀rọ̀ ń bí. ìwọ wa mú wàrà rà kúmi lẹ́yìn tó ti sọ̀lù alátán tó tún àlọ́ àlásì. Nàá kún ìtọ́ ràkúnmí lẹ́yìn tó ti sàlù alátán tó tún àlù alásì. Ìrọ̀ àtàrà ẹran kí ni wàrà ti jáde? Àtàrà ẹran nìtọ́ ti jáde. Kí ló dé tó nìtọ́ àlásì? láti ṣe àbá ní túnṣe. wọ́n lẹ́ni tó bá jẹran mi kó tún àlọ́ àlàsè wà á ń tẹ̀lé ànáṣẹ́rí pẹlẹ́bẹ̀nà ìbíl wà bọ́ kúlẹ̀ ìbíl wà lẹ́mí tẹ́ kó láhmẹ̀l ìbíl ọ̀ jẹran rẹ̀ bóòlù tí wàá tún àlọ́ àlàsè. torí pé ó ti ara ẹran tí ìyẹn máa ń ti torí rẹ̀ sálù alájáde ọtọ kápítà abáfò náà kànú kátúnkìnì ilé ẹ ló fi hàn lọ́kàn balẹ̀ yàtọ̀ sẹ́ńtọ́ sọ pé mi ò jẹran àwọn á sọ pé ah bí ajẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó wàá mú ara màálù tó mú tọ́ màálù kó kúkú sí mi ah tòun ti fi àmà yẹ ìbùkà àmà ayẹ rí ìbùkà. sùlẹ́yìn náà nàbìsọ̀ lọ́wọ́ àti lọ́sọ̀kọ́ bí wọ́n máa ń rán mú ṣẹ́bi hàt nítorí wàrà àti ìtọ̀ nínú kan tó sújú nìyẹn ṣé ìdájọ́ ẹran ni wọ́n gbà ní àbí ìdájọ́ nǹkan míì. ọ̀dà ọ̀sàlù alátán wọ́n wá jókòó lórí awọ ràkúnmí ọ̀sàlù alátán àbí onítúnṣe onítúnṣe qawlan wahidan tó ń ti wí pé ọ̀tọ̀ kò kírun láyè ibi táwọn ràkúnmí lóṣooṣì kò sì burú kò kírun láyè ibi tí màálùú àbáwọn àgùntàn máa ń lóṣooṣì nítorí pé màálùú ọ̀bẹ́bọ̀ lébélé mọ́kìnnù ṣẹ̀kọ́n mọ́kìnnù ṣẹ̀yàpín ayé àwọn èṣù ni ibi táwọn ràkúnmí máa ń lóṣooṣì torí ọ̀gbọ́dọ̀ kírun bẹ̀ yàtọ̀ síbi táwọn àgùntàn ń lóṣooṣì ṣùgbọ́n ibi táwọn lóṣooṣì yẹn kì í sáwọ́ wọn ni wọ́n ń sọ. So tàbí ìlú yìí wa àlẹ́ yìí tẹ́ bá sáyàn awọ ràkúnmí tẹ́ bá tẹ́ sí mọ́ṣáláṣí tó burú ni kò kúkú burú. kódà alákùnlẹ̀ hàn ìgbàdàn sọ̀rọ̀ ẹran ẹlẹ́dẹ̀ ìwọ́n wá mú irun ẹlẹ́dẹ̀ ó fi àmì yẹtuyẹtu sára bàtà rẹ̀ ọ̀dà àbí ọ̀dà lé sí irun ara awọ ẹlẹ́dẹ̀ fẹ́ràn ẹlẹ́dẹ̀ ni ná sí ọ́nìdájọ́ ẹlẹ́dẹ̀ ná sọ́nìdájọ́ ẹlẹ́dẹ̀ lọ́nà o ẹ máa mú kíkọ́ ní ìsinsẹ́ bá fi gbogbo orun rẹ̀ sẹ́lẹ̀dẹ̀ òkè ná ẹ dáhùn sọ́dà bí ká ẹ fẹ́ yọ eyín rẹ̀ ná nafishkal o lè lo irun awọ ẹlẹ́dẹ̀ nafishkal lóye wa àmọ́ pé awọ wa tán láyé ni tó fi wá sí pé irun awọ ẹlẹ́dẹ̀ ni wọ́n níìdì tí wọ́n máa ń sọ nǹkan púpọ̀ ní òfin kó lè bá àmòfin yìí ṣe nítorí kó lè bá àmọ́ wá wá irun awọ ẹlẹ́dẹ̀ kà kí n lọ sẹ́kù ní ìsìn tí wọ́n fẹ́ fi dára kí ni ìgbà irun ara awọ ewúrẹ́ ń bẹ́ẹ̀. tí àgùtàn ń bẹ tàgbó ń bẹ yìí gbọ́ bá ń fẹ́ kan àbí bẹ́ẹ̀ ni àgbò wọ́n fọ́ ẹlẹ́dẹ̀ kíkí ni torí délé yìí eléyìí fi hàn pé ọlọ́run bá ṣe àwọn nǹkan méjì lẹ́tọ̀ fún wa ẹnìkan wà gbọ́dọ̀ sọ fún wa kí ẹ wáì tí wọ́n fi ń ọ̀rọ̀ ẹja níbi pọ̀ tó láyé ìgbà almuhim òfin nù òfin nù yẹn nídìí láti mọ òfin mo ní bùkátà sí ní bùkátà sí nǹkan mi nù ṣùgbọ́n tí o bá ti mọ òfin ìgbà tó bá nídìí sí wàá mọ kí ni ìdájọ́ ọlọ́run ọba ní kàkà tó fẹ́ ṣe yẹn. àwọn òkú ẹran míì tó lọ́wọ́ bá wá sí ilé ìwọ̀ fún wa láti jẹ ẹ̀jẹ̀ tí èyí sẹ́dọ̀ tí èyí ṣe pancreas tọ́lọ̀ ń ṣe léwọ̀ fún wa láti jẹ eléyẹn dá lórí pé kò sí túláàsì kan tó tì wá lọ síbi ká jẹ ṣùgbọ́n tí túláàsì kan bá tì wá lọ síbi ká jẹ sẹ̀mọ̀pọ̀rọ̀ tún yàtọ̀ wa alayhi tó bá ṣe pé ìwọ wà nípò ilé ibi ń kọ́ o sì ń wá tó fi gbẹ́mi ró o sì rí nǹkan kan jòkó ẹran lọ tó lọ́n ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ kì í ṣẹja kì í ṣe láńtẹ́ta kò burúkọ jẹ nínú òkú ẹran yẹn ohun tó ń bùkátà láti gbẹ̀mí rẹ ró tọ́ba ti jẹ́ tó ń bùkátà láti gbẹ̀mí rẹ ró tó kọ́dà tó bá tẹ̀lé kó kú èèyàn lórí ibi tí ń pọ́ kó gbé ẹ̀mí rẹ ró pẹ̀lú jíjẹ nínú ẹran rẹ̀. ó ní ìlànà ẹ̀sìn Islam títí pé kọ́ pátì títí tí wọn náà fi wá dòkú látàrí àìjẹran rẹ̀. àwọn olùmọ̀ọ́ á sọ jíjẹ òkú ẹran á ń bọ̀sibọ́sí òkú èèyàn májèlé ni tí ọba ti sábàbí àmọ́ tí sábàbí bá ń bẹ ọlọ́wọ́n bó ti ara agbára sábàbí ti ń mú májèlé ara ẹ̀ ń kú ò kò ní sọ ní kankan. àmọ́ tí wọ́n bá jẹ kọjá tó ń bùkátà gbà náà lọ bá subhanallah nítorí ẹ̀kẹ́ ọlọ́run ọba wa ni ọlọ́run bá ti fún wa rẹ̀ tó bá rókù àgbò sórókù ẹlẹ́dẹ̀ o sì ní bùkátà sí kọ jẹun èwo lọ́jẹ̀ òkú àgbò tọ́ orókù mùsùlùmí ó sì rókù kèfèrí èwo lọ́jẹ́ òkú kèfèrí orókù mùsùlùmí tún arókù ànábì ọlọ́run èwo lọ́jẹ́ òkú mùsùlùmí ìpínlẹ̀ yẹn jẹ́ lótú jẹ́ mẹ́rin tó bá ti kí ẹ̀jẹ̀ lórí nínú bíkẹ́ẹ̀tì nígbà tó ń gbé ọ burúkú kò sómi. So ẹ̀jẹ̀ náà lọ sáré nbìkíbi ó mú wọn bá tó fi kẹ́mi rẹ̀ ró kò sí tó burú mbẹ nínú òfin ṣẹ̀ríà níbi ìjẹ́bùsùn jẹ́ nìkan àdìsẹ́ lẹ́yìn lẹ́yìn rẹ̀ làfà tún amú àdìsẹ́ lẹ́kẹ̀jù láwa wọ́n gba láti ọ̀gá bòkíra radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam idha waqa'a ad-dhubabu bi sharabi ahadikum falyaghmishu. ثم لينزعه فإن في أحد جناحيه داء وفي الآخر شفاء أخرجه البخاري وأبو داود وزاد وإنه يتقي بجناحه الذي فيه الداء قلت لك جلاي ń wá láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àtúnú ọlọ́run ọba kó máa bá ó sọ pé idha waqa'a ad-dhubabu fi sharabi ahadikum ẹ̀sìn wá fi lè kó sínú nǹkan mímu ẹnìkan nínú yín ọ̀lẹ́yàgò mẹ́sìfò kó rí bọ́nù nǹkan mímu yẹn ẹ̀sìn kó sínú kókó rẹ̀ kókó sínú tíì rẹ̀ kókó sínú kókó rẹ̀ ó kó sínú làkàtìrà rẹ̀ wọn bí ṣe ń dùn mẹ́ so bíjú milk ó kó sínú ẹ̀ sẹ́yìn ọkẹ́ ẹlòmíràn ti fẹ́ bì mú wá ìtumọ̀ ṣe pépé sí burúkú yìí sí ẹ̀ anábìíní kò wò ní ma sọlá rẹ̀ sọ̀rọ̀ ẹlòmíràn gbọ́ ìfún rẹ̀ ti fẹ́ já pé ẹ́ what anábìíní sọlá rẹ̀ sọ̀rọ̀ kò wò ní ma ọ̀tẹ̀ máa thumma liyanzi'u lẹ́yìn náà kọ́ wa yọ sọnù. Ah. Ike àti èso sì wọn mọ ẹni ìwọ lọ́wọ́ á ti bọ̀ ní sùn. Lẹ́yìn náà lọ́wọ́ á yọ sọnù. Inna fi adijana hayhi da'an. Lọ́fà táwọn àbí fi ni kò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. pé inú ìyẹn méjèèjì tẹ̀ sí nìyẹn. Dájúdájú àárẹ̀ ìnira ń bẹ lára ọ̀kan nínú ìyẹ́ rẹ̀ méjèèjì àìsàn poisoning germs ó ń bẹ nínú ìyẹ́ rẹ̀ kan nínú ìyẹ́ méjèèjì wọ́n fi láàkà ìṣẹ̀fẹ́ ẹn ìwòsàn sì ń bẹ nínú ìyẹ́ kejì. tọ́ kí wọn ló dé tí anabi sọlá àṣìlá fi hàn ní kẹtẹ ẹ ìbọn ọ̀nù nǹkan yẹn wọn ní imaamu bukhari àti abu dawud àlọ gbà wá ṣùgbọ́n àlékún kan bẹ́ẹ̀ náà abu dawud torí rẹ̀ ẹ̀ rí neglect àwọn tíra àdìsí mi nítorí bukhari àti muslim because àwọn àlàyé àlékún àlàyé máa ń bẹ nínú àwọn tíra mi tí ò ní sínú bukhari àbí muslim ẹgbọ́n àlékún àlàyé tó wà nínú abu dawud tó bá pàfẹ́ lò àní lágbọ̀ọ́yé tó péye nínú abu wọn lọ nàbí sọlá àṣẹlá sọ pé wọn ìnáwó yàtàkì ìṣẹ̀nà ìṣẹ̀lẹ̀dẹ̀ fi hìdá wọn ní èsì ó máa ń protect ara rẹ̀ ni nígbà tó bá fẹ́ pàlẹ́ nǹkan ìyẹ́ rẹ̀ tó ṣe kí ibẹ̀ ní jáǹsì wà ló máa fi pàlẹ́ nǹkan yẹn ni kígbà tó balẹ̀ kókó rẹ̀ balẹ̀ kọ̀ rẹ̀ tó balẹ̀ tì rẹ̀ yẹn so ìyẹ́ tí àì àwọn kòkòrò burúkú tó lè sí ọ ní jàǹbá wà yóò kìbọnú nǹkan. tí wọ́n bá wá ìbọnú tíì tó rí bọ́nú kókó ìyẹ́ kejì tí ìwòsàn wà ń bẹ̀ ń tó náà bá ti sínkì sínú tíì rẹ sínú ẹ̀kọ́ rẹ eléyìí á jẹ́ protection fún ìnira èyí tí ti kọ́kọ́ sọ sínú tíì àbí kókó rẹ̀ yìí eléyìí ní tí anabi sallallahu alayhi wa sallam sọ. hadisi yìí ó jẹ́ hadisi kan tí kì í sọ ìpèsè àwọn náà sì ti mọ̀ ìpèsè sí tẹ́ẹ̀rì yẹn ẹgbẹ́ nù àdáwò tó lọ́n gbé pọ̀ ọmọ anabi adam ìsinsin pọ̀ púpọ̀ kọ́lá tẹ́ bá wo nǹkan ìsinsin èèyàn àní jiyàn pé ìsin pọ̀ ju yàn lọ ẹ̀rẹ́ jiyàn àdájú pé yàn pọ̀ ju ìsìn lọ nítorí pé àkàràmọ̀kànlọ́ tí o bá lọ yàgbẹ́ sí kápánìsìn ẹlòmínà lọ yàgbẹ́ ẹlòmínà lọ yàgbẹ́ wọ́n á fún yín sí kóńkálukú wo iye nọ́mbà ìsìn tó sùrù bò bẹ̀rẹ̀ sòtẹ́ mọ̀ pé tí gbogbo ìlú ìwà jáde tó ń lọ yàgbẹ́ bẹ̀ èsì tó sùrù bò gbẹ kálukú ọ̀tọ̀ ni gúrùpù wọn jẹ ó ti pọ̀ ju iye nọ́mbà ń tẹ́ yàgbẹ́ làbẹ́ òní <laughs> so ó ń bẹnu àdáwò tó lọ bí kọ́mọ anábì àdà ẹ ṣe sùúrù abẹ́ ẹ ṣe sùúrù ọ̀nà wo lẹ́gbà tẹ́fì lè borí eṣinṣin tọ́lọ̀ bá fi ṣiṣẹ́ pa àwọn àrùn ní ìsìnkú náà lè ṣe òṣìṣẹ́ náà lè ṣe. nítorí délé èsìsẹ́ jẹ́nẹ̀rálẹ̀ òun náà yá yàn bẹ́ẹ̀ kó sí ẹ bá lo gbogbo àwọn kìnnìkan ṣẹ́lítọ́sì kan mú pípa wọn ò tún wá náà ni. ayé tó wá lè pa àwọn míì tún bọ̀. so inú àdánwò ọlọ́run fún yàn lára àwọn efisi wọ̀nyẹn ni pé tẹ́tà ti lè gbóúnjẹ kalẹ̀ kẹ́ gbóúnjẹ kalẹ̀ báyìí ẹ̀sìn báwọn lè gbé kalẹ̀ fún yìí. yálà oúnjẹ yẹn jẹ́ akọ́fíkà àbí kò tiẹ̀ dùn lọ títí kò sí tọ́ka wọn gbogbo ẹ̀ jíjẹ ni. ìmọ̀ akramakumullah ẹ̀yìn ti mọ̀ pé ìsisi tẹ́lẹ̀ náà nínú tá a máa máa jẹ̀ dọ̀tí oúnjẹ tó dùn jù lọ́dọ̀ tiwọn bí ẹ̀gbìn bí ìdọ̀tí òfin tó kòkòrò tó lọ wọn adá tó wá rí bẹ́ẹ̀ kí wọn pe nítorí àwọn jẹ sínú wa lọ wá balẹ̀ sẹmọ kọ mi ìyẹn ó ti fẹ́ bí wọn torí pé nìsín o lè rí kíkẹ́ sínkù lórí ìfẹ́ nísìnyí bọ̀ directly wọ́n wá wọnú tí ìfẹ́ sẹmọ pé nìsín ẹ̀yin sẹmọ pé kìnnìkà hygienic ẹ̀yin kìnnìkà hygiene kìnnìkà kí wọ́n bẹ̀rẹ̀ so wọ́n tún wá ní kò rí bọ̀ nùkẹ́lómi yọ mọ ronú pé káì ṣe máa ṣe máa ṣe ní àbí a ah, ọkàn mi ò gbé ọkàn rẹ̀ ò sí gbé sísá nàbì sọlá àṣìlá ló sọ̀rọ̀ tọ ǹjẹ́ tí wọ́n ti rí kí káàrí esi bọ́nu oúnjẹ bí bóúnjẹ jẹ́ ni á ànábì bá ti pa á láṣẹ ìtúrúkọ ànábì pa á láṣẹ láti nánàkúnà pa á láṣẹ láti bà nǹkan jẹ́ yìí máa kọ́ aláṣẹ láti tún nǹkan ṣe ni ká má bàa sòfò oúnjẹ yín fún iná ìfà ló fi ní ká tún rí bọ̀ ká tó wá yọ sọ̀nù. nítorí kíkí ẹsẹ̀ ọba rí wa gbèsè látàrí wíwọ ọbẹ̀ tó wọ ọbẹ̀ àwa náà borí aburú rẹ̀ látàrí rírì bọ̀ tá a rí bọ̀ ká tó wá yọ sọ̀nù. mú kọ bọ́ọ̀lù dúró kò sún tó sí ọ so ẹbí ń bẹ nínú àdéhìí pé kò burú àìsìn náà kó ti bọ́ ọbẹ̀ yóò máa ta bíọ́bíọ́ ipò ń wọ́nà láti jáde wò ó tó rí bọ̀ tọba rìbọ tó ń jẹ ọba gbóná ó lè má jáde láàyè ó ń bọ tìbọ tí tọba jẹ tí gbóná tó jẹ kọ gbóná àpá ọmọ kọ parí nù. eléyìí àwọn akẹ́kọ̀ọ́ burúkú á pé sísìn nítorí ká lè bá a wá ìṣọ́ra kúrò níbi aburú rẹ̀. so tó bá yẹ kí lẹ́yìn ìgbà tó wọnú oúnjẹ rẹ ló ti kú pa sẹ́wọ̀n kó ní sábàbí nígbà tó pa mí lóúnjẹ tó fẹ́ pa mí lóúnjẹ jẹ́ èmi sì rí bọ́ ọbẹ̀ sí láti tún oúnjẹ mi ṣe kò tí ì wọnú oúnjẹ rẹ sọ wá lè pa kò burú nítorí pé al-wiqayatu khayrun min al-ilaj prevention is better than cure ọba pa kó tó débi oúnjẹ rẹ kò burú kó rò kó yé ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé ó kí àrùn bọ́nú oúnjẹ rẹ ìwọ wà á protect ara rẹ pẹ̀lú rírì bọ̀ sẹ́mọ̀ pé ó ti léètì nu. ṣé ń bọ̀ ṣé ń bọ̀ báyìí. ọkàn bá dànù ni ètò ìṣe kò burú. àwọn tó bá jáfara tó bá fi wọ́ bẹ̀ oògùn tó lónìí ó tún yìnbọn kó tó wá yọ sọnù ètò túmọ̀ sí gbọ́dọ̀ jáfara pọ̀ wà tún léèzì tó wọn máa sọ torí ẹ̀ nísìnyí ó dàbí yàmúyàmú ni ẹ̀fọn tó ń bọ̀ wá jẹ wá wá ní oní àtẹsónétì kan oní kìnnìkan tó máa lò ewé kìnnìkan tó gbóyàrò ìgbẹ́ńlé kó tó jọ kí ló ń wọ̀nràn wá ó kà àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì kí n jẹ nǹkan kan rí láì bùnyìn jẹ ẹ pa tẹ́lẹ̀ yẹn kò burúkọ pa nítorí àti sọ́ra fáburú rẹ̀. tọ̀ sísíkà rẹ̀ yóò wá sọ́ọ̀bù pírọ́blẹ́mù níbi kó dé káyìíká tiẹ̀ náà mọ́ káyìíká rẹ̀ ọmọ nítorí pé wàhálà àmọ́ pèsè náà wàhálà ni títí sí bá tún mẹ́wàá nulẹ̀ tó bá bá tẹ̀lé ọ láti máa pa á tó dájú pé ẹni tí jẹun yóò múra torí ọ ní ọ o tún pa mí o tún fọmọ ọlọ́ o tún pa mí o tún pé sọ àmọ́ tó bá yẹ pé àyíká rẹ bá mọ́ kò sẹ́gbin kò sí dọ̀tí ńbẹ̀ ṣe àmọ́ pé àwọn èsì ó dínkù nítorí pé jẹ́nẹ́rálì súnà ọlọ́run àwọn nǹkan wọ̀nyẹn wọ́n fẹ́ràn káwọn òòjọ́ dọ̀tí àyíkọ́ dọ̀tí làwọn fi wá báyìí gbélé àkàmọ̀kànlá kristu bá lọ pápá tó lọ yàgbẹ́ kó bẹ̀rẹ̀ sí yàgbẹ́ yẹn kó tó di kó kó tó di kó yàgbẹ́ tó kódà sábà ní kó mú mẹ́ta wá wàá gba three thousand naira or one thousand fọ́kọ̀ọ̀kan o lè má rí sí tí gbogbo wọn parẹ́ pé kí n ta pé kí ni ìlànà tí a tán wà. so ṣùgbọ́n subhanallah tí wọ́n ti bẹ̀rẹ̀ sí yàgbé báyìí à ló ṣe bí bóyá wọ́n telegram wọn ni kíákíákíá ẹ máa bọ̀ ó wàá rí wọn lóríṣiríṣi ètò gbogbogbò ètò kéré ètò subhanallah. tí wọ́n ti fi káwùjọ wa bá mọ́ àwọn èsì nǹkan ò ní súnmọ́ wa pọ̀ kàníṣà láìrí wọn àmọ́ bí ti bá ti ṣe pọ̀ sí ẹ̀gbin bá ti fi pọ̀ sí láyìíká wa bẹ́ẹ̀ lẹ́ ń gba ntí ò sí láyè. hadithi tún fi hàn wá ibi tá a bá rí eṣinṣin bọ́nú nǹkan mímu wa ti bọ́lé lórí yẹn a yọ ọ́nù ní àníjẹ́ o kò sí dáná bí ti fi ká o àwọn akọ anabi ni atún lè jẹ sísín wọn ò ní ká jẹ sísín o bá rí bọ bẹ ọ sọnù ni ọ yọ sọnù. ẹ̀rí tuntun bẹ́ẹ̀ nínú àdéhìí títí títí bá kú sínú nǹkan tọ́jọ́ lómi tọ́jọ́ liquid kò ní bá ọ̀kan náà jẹ́ tó pé ọ bàjẹ́ ni ànábìyí bá ti sọ pé kẹ́ẹ̀ tún rí bọ̀bẹ̀ kọjá kí n lẹ́sìn sábàbí ikú rẹ̀ kó tún wá ní kẹ́ẹ̀dé kẹ́ẹ̀mú kò bá ti sọ bẹ́ẹ̀ torí délé tí etí bá kú sínú nǹkan tó mu kò sọ nǹkan yẹn dẹ̀gbin agbára jùlọ ọmọ pé tó bá gbóná tó bá rí esin bọbẹ ọ parí nù nítorí délé yìí kò ní bóúnjẹ yẹn jẹ bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì ó pa náà lẹ́jẹ̀ gẹ́gẹ́ bí kíni oyin oyin tóyin bá bọ́ sí lójẹ rẹ̀ tó bá kú bẹ́ẹ̀ kọ́ bóúnjẹ jẹ́ àwọn olùmọ̀ wá sọ pé irú níta ṣe fún ìsinsin náà láṣẹ fún yín ó rí oní àbọ̀ bẹ́ẹ̀ kò tó yọ sọnù bẹ́ẹ̀ náà la gbọ́n tó náà bá kú sínú oúnjẹ rẹ wàá rí bọ́ bẹ́ẹ̀ tó yọ sọnù bẹ́ẹ̀ náà la láyàkùn tó náà bá bọ́ sínú oúnjẹ rẹ wàá rí bọ́ bẹ́ẹ̀ tó yọ sọnù tó àti àwọn nǹkan tó ẹ mọ̀ pé wọn ò lẹ́jẹ̀ẹ́ so eléyìí fi hàn wá títí sísí bá kú sínú oúnjẹ wa kò bá jẹ wọn àti títí sọ kí káàlì bọ́ oúnjẹ torí káàlì bá yà ká abẹ́dẹ̀n wọn ni ká ṣe bẹ́ẹ̀ ni nítorí káàlì bá wà wòtàn àwọn àníní ṣe ebi kọ́ ọgbà wàhálà tó ṣe kó tó rówó dákọ̀ àwọn àṣẹṣẹ mú gẹ́ẹ́ kan nínú ẹ̀kọ́ ìsìn wọn abọ́ bẹ́ẹ̀ tó bá ro pé kọ́ ọ̀dà yẹn nù ọ̀nà pé bí islam ọ̀fẹ́ kébi ọ̀pọ̀ tọba sì wò kókó mú bẹ́ẹ̀ tó ń tiẹ́ sí à ọlọ́mọdé ajẹjẹ islam wa ń fẹ́ kó mú tó da ó ní kó rí bọ̀bẹ̀ kọ́ wá yọ èsì yẹn dànù torí kó lè bá a níwó sàn ìdí tí wọ́n fi ní kó rí bọ̀bẹ̀ nù. wọ́n ní gbogbo aná la sì máa ike agbára májèlé kan bẹ lára èsì tí wọ́n bá mọ̀ wọ́n lè fọwọ́ rẹ lẹ̀kẹ́ sí wọn wá sí tó bá fẹ́ sí kó wá gbọ́ gbọ́wọ́ sì máa hùn ọ́ tó bá jẹ́ kí èsì ọgbọ́n ọ́ orí tọwọ́ máa hùn ọ́ yọ́ máa họra títí aró lé lóye sí ti túnjú ọ̀dá sí ọ lánàá eléyìí ó fi hàn wá poison bẹ lára ètò so wọ́n sì ní poison tó wà lára ètò yẹn òun náà ni nǹkan jáde tí máa ń lò ọ̀nà táfílẹ̀ dáàbò bóra wa òun náà ní ká rí bọ́nú oúnjẹ yẹn tá a bá ti rí bọ́nú rẹ̀ àbúrò ìjókòó. púpọ̀ nínú àwọn medical doctors sọ yìí pé nígbà bá gàyàn àbí tí bá gàyàn tí èèyàn á mú esin tí èèyàn fi gbó ibẹ̀ tí èèyàn fi gbó bẹ̀ wọ́n ní máa ń ṣe àǹfààní pọ̀ ní àǹfààní tó hàn yóò jẹ́ kí ìsaríro yẹn kò dínkù subhanallah so wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn medical doctor ti sọ bẹ́ẹ̀ ìtọ́fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ní ìjọba ti ṣe ara ẹ̀sìn ní ìwòsàn lára ayé rẹ̀ kejì tábàwò àdìsí yìí wọ́n fi hàn wá pé ọ̀rọ̀ ẹ̀sìn láyọ̀n tá a mọ̀ gbé sí abẹ́ ọpọlọ títí tọpọlọ bá rí kó ṣe déédéé ló ṣe déédéé tọpọlọ bá ní ò ṣe déédéé kò ṣe déédéé àwọn abẹ́ ìta ni la jámọ́ táwọn afọkọlọ wa fi máàkì ọ̀rọ̀ ànábì kó ṣe déédéé àbọ̀ rọ́ǹ sallallahu alaihi wasallam. rédíò eléyìí tí wàá ní kápá gbọ́ àtìgbà. ṣùgbọ́n tí a bá fẹ́ kí sábẹ́ ọpọlọ wa kò sí bọ́pọlọ kò ìgbà kíkìn yàn á rí èsì kan ní oúnjẹ kó tún máa jẹ́ kíkìnì ní adé ìsìnkú oúnjẹ tán láyé ìyá ọmọ rò pé kí kúkú lọ yáwó ní ràmíì àbí ẹ̀kọ́ ni kọ́dà ẹlòmíì gan kò sí bẹ́ẹ̀ sílé sọ́fún yóò ti dáńjẹ nù ná kíkún òtún ti kàkẹ́ lómi ọjẹ́ rún ọ̀fẹ́ pọ́nì fẹ́ lómi sọ eléyìí túmọ̀ sí pé nígbà tá a gbọ́ làgbà. lẹ́yìn náà ó tún túmọ̀ sí pé ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ti dandan ni kó yí wa lẹ́ẹ̀kan náà. pípẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi òdodo ni ó lè má yé wa lónìí lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ogún ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ó lè wá yé wa. ṣé bẹ̀rẹ̀ nígbà táwọn èèyàn gbọ́ àdéhìí wọ́n bẹ̀rẹ̀ sí jiyàn àwọn tó ń ṣe sáyẹ́ǹsì ayé ìsìn àwọn ní experimental kìíní wọ́n ní bó wa lè sin èèyàn máa jẹ́ sí èèyàn à nípa ọjẹ́ sí dánípa ọjẹ́ sí wọ́n ní kó wòlíì bọ̀ kọ́ wa yọ sọ̀rọ̀ nítorí wọn gbàngbà yẹn wọn padà gbàngbà ọya kọjọ alójú aslan àbúkú ṣe méjì fọrọ ànábì and we don't need láti máa wá mú pé Paul kan kan náà padà gbá tí náà fẹ́ fi sí àti John ànábì lódodo ni mo rò pé yé yín kálọ́mì ọmọ kọ̀wé ọmọ ah, kan náà ṣe ọkọ̀dà gẹ́ẹ̀tì torí pé anabi sọlá àṣìlá tó sọ̀rọ̀ wọn máa ń ṣe ń ti pàání lọ́wọ́ in huwa illa wahyu yuha èso fẹ́nu rẹ̀ nítorí fi rántí sí ló sọ níjọrọ jọ́nà àdọ́kàtì kan ìkìlá àwọn àmọ́ fi verify pé òdodo lọ́rọ̀ anabi àbí èso òdodo à pé kíni sọ̀rọ̀ anabi sọlá àṣìlá òdodo ó lè má yé wa lónìí ìyẹn gbẹ̀rún ọdún ó lè padà yé wa ilé fi hàn pé ìmọ̀ta ó kéré kẹtàmà ṣùgbọ́n tó kọ̀yìn sí yẹn lónìí ó lè padà kọjú sí lọ́la pẹ̀lú àsìkò torí de eléyìí òdodo lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn náà sísọ sọ́nà bíi sallallahu alayhi wa sallam sọ ní kankan mímu kò túmọ̀ sí pé tọ́wá kó sínú àmàlà rẹ̀ púpọ̀ ò ní rí bọ́bẹ̀ o tẹmọ kọrọ nǹkan mímu wọn sọ bì òtún mọ̀ sí pé tọ́wá jẹ́ kó oúnjẹ jíjẹ sí rẹ̀ sí ní àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó o ní ìrìbọ̀bẹ̀ ó rìbọ̀bẹ̀ nítorí pé ọ̀rọ̀ sọ pé nǹkan mímu ló kó sínú òun náà jáde makhrajal ghalib níjáde pé ìtọ́pọ̀ jù nínú tí èsì máa kó sí òun náà ní kíni nǹkan mímu. so kíkó sínú nǹkan mímu ò túmọ̀ sí pé tó bá kó sínú nǹkan jíjẹ á máa wòran àbá dà nǹkan yẹn náà àní ìdáná á rìbọ̀bẹ̀ náà ni á wà yọ ìdáná. lókè ìgbà tó bá ti pé nítorí kó sínú rẹ̀ jẹ́ nítorí ṣe ike èsì lè lú pọ̀ nítorí bá yẹ kó kó sínú àmàlà rẹ̀ tọ́jọ́ gbẹ̀gì ọbẹ̀ àbùlà kó kó sínú túwò rẹ̀ ọbẹ̀ lúrú ẹ̀kọ́ náà kò sí nǹkan kan yàtọ̀ púpọ̀ sí nǹkan mú mu tó tó bá ti lè kó sínú ọbẹ̀ àbó kó sínú túwò nǹkan ti dàpọ̀ mọ́ra wọn àmọ́ ọba lórí bíkìtì rẹ̀ ọba lórí bisikíìtì ṣé ọ̀dà bí ọba lórí túwó ọ̀dà bí ọba létí ọ̀dà bí ọba lékókó sẹ́yìn kọ́ ọba lórí bisikíìtì ọba ti ṣe báyìí òun náà ti tú lẹ́nu kúrò kó yé kí wọ́n á ní ìyàtọ̀ rẹ̀ nígbà tó balẹ̀ lọ́wọ́ kan ti ṣe mẹ́wàá ọkàn rọra wo déédéé tó balẹ̀ ó gbé ọ̀sán nù ìdíkọ́ àmọ̀wé ìsìnká ó fi tú kejì sí la òun ti tú lẹ̀ èyí tí ó jẹ́ kó wà gbígbẹ̀ wọn ọba lè so ìdíje bi tí ó tọ́ka lè lọ́sọ̀ lọ́wọ́ àrò àjìdànù ọ̀dábẹ́ mà gángan egége títún máínọ́ọ̀sì ẹnu tó jẹ. sọ nítorí pé ó yàtọ̀ sí nǹkan tó ti di pé ìsín lè lu poison rẹ̀ mọ́tò wá ní mabi tó wà. ìdílé yẹn tó bá ti pọ̀ ń wo ìsín láti jẹ́ mà ìsín gá ti túlẹ̀ eléyìí jẹ́ nǹkan tó ṣe ipò wà gbẹrẹfu gàrí ló gbé kalẹ̀ gbẹrẹfu ọ̀fẹ́ bí sí kọ́ wàá mu etí bá bàlẹ̀ ọwọ́ àgbẹrẹfu rẹ̀ ò tí bomi sí i so káwọn asẹsẹ máa wá ẹsìn yẹn aslan àti rí mú òní rọrùn ẹ̀wọ̀n kó náà yára tó bá ti rí tọ́ọ̀rù ẹ̀ ń bọ́ báyìí ó tu ẹ̀ nù tó náà ti mọ̀ pé yìí was not invited. Ṣùgbọ́n without your invitation. Ṣùgbọ́n yóò túlẹ̀ ni. Tó mọ̀ bá sì túlẹ̀, ìwọ máa wọ́nà kíkà tí mo bá gba ìsìn mu. So olóòtú wa ah yes àti àti ṣèǹtì àti ṣèbẹ̀. Wọ́n wá wo títí ibi tó bá léwu. Tó bá ti rí dédé ibi tó bá rí kí ló ṣe? Ọ̀rọ̀ ra bu ó bu kò mẹ́. Kí ni yẹn jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́? eléyìí túmọ̀ sí pé tí ìsinmi wọn bà ló jẹrẹ tí wọn mà wípé gbogbo ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ lórí wọ́n sọ lórí kí orí nígbà tó bà sínú jẹrẹ àbí òòrí nígbà tó bà sínú jẹrẹ àti òtọ́ ń bóyá lọ lórí àbí òye wa ìgbà náà ló tó lè rí bọ̀ ike títùgbà sínú akẹ́kọ̀ọ́mọlá etí sì ti lúpọ̀ mọ́ oúnjẹ yẹn ìwọ́ wá gbé ẹsẹ̀ e papọ̀ mọ́ kèlè sọ̀rọ̀ kó o rí bẹ́ẹ̀ lọ́nkàn tí ọ ní sùdà púpọ̀ ọ̀mọ̀ títí nǹkan wà tí máa ń níyàn lára kọ́lọ̀ wọn bá máa ń sọ̀yàn níbi níra rẹ̀ nígbà tí èèyàn bá mọ̀ pé ń bẹ́ ń bẹ̀ yàtọ̀ sí tí èèyàn bá mọ̀ pé ń bẹ́ ń bẹ̀ bí òye wa ẹ wò wò ìjísẹ́ gbé lọ díẹ̀ rọ tí ẹni kúrọ́ bá yín lọ àìmọye sí tí ó ti kú bẹ́ẹ̀ ń gbà mí àjàjà tẹ́ bá kú kẹ́ tó lọ gbé àjàjà tó fẹ́ kí báàpù tẹ́ fẹ́ da àgbàdo yẹn sí bá yín lọ kọ́lọ́mọ rí wọ́n á lọ tontomi wọ́n gbé kalẹ̀ ẹgbẹ́ oríṣiríṣi ni wọ́n ti ìmọ̀ tó wà bẹ́ẹ̀ sẹ́ẹ̀sì máa pé sísè kọ̀ mọ́ ká jẹ díẹ̀ ká máa lọ ká tún padà bọ̀ àjẹkú ni. so òun á jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ó fi kú sínú ẹ̀ tọ́ bóòlù ẹ ti sè ọ̀pẹ́ bàbá tẹ bá rí lẹ́yọ̀ omi ti jẹ́ kú bí ó ń sínkì lọ́sàlẹ̀ ni ẹ̀yìn sì fẹ́ pò kọ́ nítorí tí ẹ bá pò kọ́ pò kọ́ pò kọ́ pò kọ́ ó tún jẹ́ pé ẹ̀yin máa da kulikuli inú ẹ̀ pọ̀ lọ́wọ́ da kulikuli lọ́wọ́ da kulikuli inú ẹ̀ pọ̀ ibi tó ti gbé lọ ọ̀sán àrùn ni òórùn ẹ̀ tó aláàbùkà ó lè ṣe déédéé pé tọ́ èèyàn ti kí èsì mi abẹ́ lọ́kọ́ máa ṣe ọjà ń bà sáyẹn máa yẹrù nǹkan máa ń ṣẹlẹ̀ nù gbèsè ayé wa nítorí délé yìí ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam máa sọ pé tí eṣinṣin tó bá kú sínú nǹkan mímu ẹnìkan yín nǹkan mímu tó tẹ̀tọ̀ wọn sọ̀rọ̀ o yàtọ̀ sẹ́ni tó fẹ́ mu gógóró etí bọ́nú gógóró rẹ̀ wọ́n fẹ́ mu tí etí bọ́nú ọtí rẹ̀ burúkutu sẹ́pẹ̀ etí bọ́ bẹ̀ wọ́n á tún fọwọ́ tẹ kínì nínú kínì tẹ́lẹ̀ náà. mẹ́sẹ̀lì ni tí mu dáràn tí mu mu kú mu èsì tí wọ́n kó bẹ̀ pé báyọ̀ ọ̀jẹ̀ gbọ́n kó kí bẹ́ẹ̀lẹ̀ nítorí wọn kẹ́ ògbọ́nú àdìsí kan kí èèyàn tẹ̀ ìwọ wàá gbá àdìsí ọ̀gbá àyàtọ̀ kúlọ̀ gbọ́dọ̀ mú. nípa wa sọ àdìsí ẹlẹ́kẹtẹ̀lá àdìsí ẹlẹ́kẹtẹ̀lá yìí òun dá lórí ẹranko àti níta lè ṣàǹfààní láti ẹranko nítorí ẹranko ẹranko kú àdìsí yẹn wá láti ọ̀dọ̀ وعن أبي واقد الليثي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما قطع من البهيمة وهي حية هو ميت أخرجه أبو داود والترمذي وحسنه واللفظ له لي أولا تدو أبو واقد الليثي ọlọ́run bá pín ọ́nù sí i. orúkọ rẹ̀ ń jẹ́ alḥaris ọmọ Auf ó sọ nǹkan míì nípa orúkọ rẹ̀ wọ́n ló kú ní ọdún kẹjọ àbí ọdún kẹfà lẹ́yìn ọgbà ní hijra nabi sallallahu alayhi wa sallam ó kú sílùú Mẹ́kà radiyallahu anhu ọlọ́run anabi sallallahu alaihi wasallam sọ máa kú kí amina bahimati gbogbo ìtàgbà gé kúrò lára ẹranko mẹ́rin kẹrin lórí ẹsẹ̀ mẹ́rin gbogbo ìtàgbà gé kúrò lára rẹ̀ wàhíyà háyà lásìkò tí ń jẹ lábẹ́ni kò tí ì kú tó fi gé nǹkan yẹn ọ̀hùwà mẹ́yẹ ní tó gé yẹn òkú ni ẹranko tí ì kú ọwọ́ amọ́bẹ olọ́fẹ́ gébàdì rẹ̀ jẹ́ káwọn ká ṣe máa ṣe gàkẹ́ mẹ́ran wa wọ́n mú wa wọ́n ti wá pọ́n bẹ́ẹ̀ wọ́n á gbádìí rẹ̀ mò ń gé e ah subhanallah ó ní ọkọ rẹ̀ ló tiẹ̀ fẹ́ jẹ ẹran kó sì wà láàyè ètò géèyàn òkú ni òkú ẹran ni oṣù mẹ́kọ̀ tọkọ ju òkú ẹran sotori ẹ ọwọ anu lafudu mi wọn nabi sallallahu alaihi wasallam sọ pé ma ubina min hayyin wa mayyit gbogbo nǹkan máa gbé kúrò lára ẹranko tó wà láàyè òkú ni o a sì mọ̀ pé kòtò ká di òkú ẹran torí di eléyìí báyìí eléyìí wọn ni tọ́pọ̀ tàbí ti fi wáyé wọn nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó dé Mẹdínà láwọn èèyàn kan ní Mẹdínà tó ti pé wọn á máa máa gé àwọn àdí ẹran agbọ̀n bíi tó lẹ́ran níbi ìtàn ẹran lẹ́yìn wọ́n máa máa máa gé e nígbà táwọn ẹran wà láàyè. àwọn míì máa máa máa gé ike ràkúnmí ike ẹ̀yìn ràkúnmí nígbà tí ràkúnmí wà láàyè. wọ́n làwọn fẹ́ jẹ dákun ẹ̀ wo kí ẹranko sì máa kérò rà àwọn ẹlòmíì dájú púpọ̀ ìfihàn àmọ́ àmọ́ kọ́ lọ́ọ́ gé ike ẹ̀yìn ràkúnmí láì jẹ́ pẹ́ tí ká ní ògì kí ẹ̀yin màálùú láì jẹ́ pé ẹ ti pa ìpín ló wù mí jẹ ìka burúkú nù ìyẹn gbọ́dọ̀ mójútó àárín yẹn. tọ́ gbogbo ní ta bá gé lára ẹranko abẹ̀mí òkú ni a gbọ́dọ̀ jẹ torí ẹ̀rọ anábì fi ni máa kótó àmìnà bẹ̀hímẹ́tì wọ́n yẹ hayyatun wa huwa mayyit gbogbo ní ta bá gé lára ẹranko tó jẹ́ abẹ̀mí níta ẹgbẹ́ yẹn òkú ní ọmọ jẹ. ilé ìfihàn wa pé irú ẹranko wo lànàbì ń sọ sọlá ìsìn àwọn ẹranko tí ń rìn lórí ẹsẹ̀ mẹ́rin torí pé wọ́n dákọ pé àwọn èèyàn ń gé ìdí àgùntàn láti jẹ àbí wọ́n ń gé ike ẹ̀yìn ràkúnmí láti jẹ nígbà tí ràkúnmí àtàgùntàn wà láàyè a sì mọ̀ pé ẹsẹ̀ mẹ́rin ni àgùntàn fi ń rìn mẹ́rin náà ni ràkúnmí fi ń rìn lẹ́yìn àwọn tí wọ́n gbà lérò nù. ṣùgbọ́n tó bá ti ẹja ẹsẹ̀ mẹ́rin ní fi rìn kọ́ èèyàn wá mọ̀ ọmọ olórí ẹja lówù ìjẹ ẹran ẹja ò sì tí ì kù àwa gé orí ẹja à ń jẹ tó burú kí ló fà á nítorí pé àtòkú àtàyè rẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa títí ẹni wọn á mú ẹja ń jẹ láàyè tó burú ìrú rẹ̀ ń jẹ láàyè orí sì kù àti gbogbo ara yòókù tó burú kò burú ikùn àti bá ti jẹ́ pé jíjẹ ẹja tí wọn ò tí ì ṣe tí wọn ò sí yán tí wọn ò dín kò ní í ṣèyàn jàǹbá tẹ̀mẹ́tẹ́ bá ti yẹn dàmú àkùkà ìjẹkújẹ ni ọ́ kí ló dé tí wọn ò sè sọ àmọ́ gígé nígbà tó àlàyé yẹn kò sọ́ di èèwọ̀ nítorí pé ẹja àtòkú àlàyé rẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa. ọ̀dà tó bá jẹ́ láǹkà yánkọ́ láǹtàtà wà láàyè ajá orí rẹ̀ jẹ́ pé káì orí eléyìí ò dùn lọ́kàn tí a jẹ lọ sọ́sẹ̀ nù. naam kò burú kò burú torí pé a ti sọ pé àtòkọ́ ọ̀dà yìí rẹ̀ ọlọ́run sì lẹ́tọ̀ fún wa. bákan náà tó bá jẹ́ pé oyin oyin ló gé orí rẹ̀ oyin ló gé orí rẹ̀ ẹ wá kò burú wọn ní kò burú nítorí pé náà lẹ́jẹ̀. torí de lẹ́yìn nínú anabi sallallahu alaihi wasallam tó sọ pé fàkó ọmọ yéé túmọ̀ sí pé òkú so àwọn ìṣesí àwọn onígbèraga àwọn èèyàn burúkú oní pé fún àwọn fìyà jẹ ẹranko nínú fífi àjẹ ẹranko náà ni kò sì gé kankan kó la ẹranko kó ọlọ́ọ̀fẹ́ jẹ kó tó di fẹ́ dúnbò rẹ̀ ọlọ́run bọ̀ fẹ́ wà sí wa ọlọ́run bọ̀ fẹ́ tí ọ̀dà kó wa mọ́ bẹ́ẹ̀ jẹ́jí tirẹ̀ òní lọ dín wa ẹranko sí wa láàyè òun sì ń ké nígbà tí gbé wa òtún ní ẹgbẹ́ pọn rẹ̀ òtún lọ dín wa nítorí nké ọ̀la ìka burúkú nù ọlọ́run ọba ọ̀fẹ́ nítorí délé agbọ́dọ̀ sọ̀rọ̀ fún wàkiwà ǹjẹ́ tí ìyá ọba tọ́ tó wá tọ́ kí kẹ́ mólóńgbò kẹ́ sọ ní kókó lórí kẹ́ sọ lọ́mọ odó kí kékeré ni torí kẹ́ bẹ́ẹ̀ fi ṣe wé ká ah, àwọn ọ̀daràn lánàá àbí òye wa ọlọ́run ọba ọ̀fẹ́ wà ìka wọ̀ ọ̀daràn wọ́n náà fira rẹ sípò olóńgbò fún ọmọ ẹ wọ́n sọ sínú àpò sàkàtà wọ́n àrán lókun wọ́n kó borí rẹ̀ ó lè yàn fọ́ dànù wọ́n láwọn fẹ́ fi wọn náà ju ewé àwọn fẹ́ fi ọsìn gbẹ́rẹ́ fún yẹn láìláì lọ́la. ṣé ó dùn mọ́ wọn láì kò ní dùn mọ́ àwọn kẹtẹ́ ń gbá lórí dẹ́m àwọn náà ẹ̀dá kan ni wọ́n nínú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá wa dá sọ dáa tó sì dáa ẹnu tó dáa ó pa àwa náà àmọ́ ọmọ mọ́ adìẹ àmọ́ adìẹ láàyè àti ní ẹ̀dìmú ó ti dájú burúkú àfà ẹ̀dìmú ó sì dìmú wọ́n sì máa dìmú ẹ̀gbá parẹ́ mú ẹ̀gbá rẹ̀ mú ó sì mọ́ bẹ́ẹ̀ ó sì kíbọ̀ ń dì í. ọrùn lọ́lọ́ ni ká máa dún ní àbọ̀ àbídì ló kíbọ̀ di rẹ ni àdìọ́ mọ́ á ké àfà ọmọ ké máa kọ́ ọ́ bọ̀nu fún rẹ̀ wọ́n yọ gbogbo fún atẹ́dọ̀ wọ́n pàkì ẹ̀ jáde wọ́n pe ewé ọ̀tọ̀ bì wọ́n kò dà sí fún wọ́n kò dà sí inú dípò ìfún atẹ́dọ̀ ẹ dákun ẹ tó bá kẹ́ ẹni kàn gé tí wọ́n kàn gé mú pé ẹlọ́ tí wá kíkà ni àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni tó wá mú adìẹ tó gé rẹ̀. Hmm? tí ìbá ṣe pé àwọn ẹranko yẹn wọ́n èso omijé lójú ẹ̀rí tójú ó ti pọ́n wá tí wọ́n máa ké pé àṣẹ ẹ̀yin irú kọ́ abáyé tó ṣẹ́kù láyé pé. Ah, sáà wàláhì gbọ̀ngàn sọ́njọ́ gbẹ̀ndà kìyà alọ́pọ̀lọpọ̀ èmi wọ́n sì ti dá ju burúkú wọ́n sì bẹ̀rù yọ lọ torí de ilé ẹja pa yọ lọ ẹja rántí ọjọ́ gbẹ̀ndà kìyà nítorí ẹni tí ó dáràn tí ó jìyà lọ́lọ́run ṣe pèsè iná kalẹ̀ ọlọ́run kò mọ́ sàwọn ọlọ́mọ náà ẹjẹ́ àtọ́gbára láti rí kí ọlọ́run bá ti lófin à ń tẹ̀lé láti máa kọ́ ayọ̀ lọ ọkọ̀ àti ní gbangba kárán tí kìlú gbogbo ti lè ká pẹ́ sí láyé ìgbà yẹn lọ́kàn ọjọ́ kan dáadára alẹ̀ níta bá sì gbé ayé ṣe náà lọ́lọ́run bó fi gbà léèrè kí èèyàn rántí pé àlejò tẹ́ran wá jẹ́ nígbà tá a wà láyé ṣùgbọ́n tó bá ti lè di pé ikú dé gbogbo ọdún tọmọ àlọ́wọ́ kò wá síbi tí èèyàn fẹ́ ságbà kò síbi tí èèyàn fẹ́ ságbà lọ́wọ́ iṣẹ́ tó gbélé ayé ṣe iṣẹ́ tí èèyàn gbélé ayé ṣe yóò máa tẹ̀lé yàn ká ni. kulla insanin alzanahu ta'irahu fi 'unuqihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra' kitabaka kafa bi nafsika al-yawma 'alayka hasiba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك